من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله صلوات ربي وسلامه عليه أما بعد olúwa dúpẹ́ fún ọ olúwa dúpẹ́ fún ọ alhamdulilahi rabbil alamin alhamdulilahi alladhi hadana li hadha وما كنا لنهتدي لولا أن هدانا الله olúwa máa lóore o kọ́ fọ̀nà dáadáa mà wá báyìí alhamdulilahi rabbil alamin. àpadà sí aburú bó tilẹ̀ wù kó kéré ma ọlọ́ndàkùn yàwá yà á níbo làá tún ti ń rí yìí ọ yàtọ̀ fún bíi tọ́lọ́hún tá a ti mọ̀ yín ọlọ́mọdé bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa gbogbo eléyìí tá a bá wá ń ṣe náà olùwàkọ́mọ́sá gbà á lẹ́sìn kọ́ tẹ́wọ́ gbà á. lẹ́yìn tí mo ti forúkọ ọlọ́run bẹ̀rẹ̀ tí mo sì tọrọ ìkẹ́ ọlọ́run àtàánú rẹ̀ àtúrí ajẹ́jẹ́tàn rẹ̀ kọ́ba ọ̀gá wa aṣíwájú wa anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn aráalé àtàwọn sọ̀hábì anabiwa muhammad náà sallallahu alayhi wa sallam àti gbogbo ẹni tí sunna anabiwa náà tí fi dìjọ́ àlìkìyàmá olùwàmọ́sá kẹ́nìkọ̀ọ̀kan wa náà tún ná àwọn olórí rẹ̀ dá bẹ́ẹ̀ àmín. mo kí gbogbo ẹ̀yin bàbá bàbá bẹ̀rẹ̀ látòrí àwọn agbàlejò wa àgbà lónìí àwọn bàbá wa ọ̀gbàrá àbí ọlọ́run ò ní jẹ́ máa padà sí ibú. bí Abama bọ́lọ̀mbá máa fún yàn láyè pé torí kò sáyè rẹ̀ bàbá tan rẹ̀ ni ló kù wípé ká lè bá òkú ọ̀run sọ̀rọ̀ kò sáyè rẹ̀ nínú ìsìlámù gbogbo ẹni ọba lòun bókú sọ̀rọ̀ ẹni rọ ní pa àmọ́ bọ́bá ipáyè rẹ̀ ń bẹ ni ó ń dá mi lójú insha Allahu ta'ala inú ọjọ́ tó dáa jù fún bàbá bàbá àgbà tí wọ́n ní ààyè yìí òun ni rọ́jò òní ta jókòó yìí bọ́bá ipá alẹ̀ láǹfààní àti fọ̀rọ̀ wá wọn lẹ́nu wò bẹ́ẹ̀ gbogbo ń tí wọ́n ń gbé ṣe lẹ́yìn rẹ̀ wàláyé nù tí dáadáa rẹ̀ ọba ni tí ọba wọn bí tí wọ́n wà onírú jókòó tòní kọ́lọ̀ kọ́mọ́sá bá wa gbà bẹ́ẹ̀ fún wa. bọ́bá yìí lọ́dọ̀ ọlọ́run o bọ́lọ̀ ń ti ní kẹ́yìn ó ṣe ẹ̀yìn àwọn àgbàlagbà báyìí ọlọ́run jẹ́ yín náà dàgbà kẹ́ pẹ́ gbogbo gbàtẹ́yìn náà bá wà ń rúkò tí wọ́n wà yìí ọlọ́run níjẹ́ wọn bẹ́yìn tì yín náà jẹ́ ẹ dákun ẹ sàmí ọlọ́run wa ṣe bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa náà anabiwa muhammad sallallahu alayhi wa sallam nínú hadith anabi tó fẹsẹ̀ rinlẹ̀ anabi ni idha mata adama in qata'a amaluhu illa min salat anabi ní gbogbo ọmọ anabi adama pátá ẹnu bí ọba ṣiṣẹ́ dé mọ́ngbà tó wà láyé òun náà lọ́wọ́ rẹ́kọ̀dù ẹ̀. níjọ́ tí ọlọ́run bá ti ní o tó ìwọ kó láyé lónìí anabi wa muhammad sallallahu alaihi wa sallam ní wọ́n close the record of deed gbogbo pé o ṣe báyìí o ṣe báyìí tó ń tọ̀ wọn àpàdé lọ́jọ́ náà. ìlànà sàlà ànábì ni wọ́n wá sí fresh record kan fún un tí wọ́n máa rìkọ́dù nǹkan mẹ́ta péré sí. nínú nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí ànábì sallallahu alaihi wasallam ní wa waladun salihun yad'u lahu. à bọ́bá fọmọ dáadáa kalẹ̀ sáyé ọmọ dáadáa yìí yọ máa wá ṣiṣẹ́ tí ọ máa jẹ wọn ó bùn ládùá lẹ́yìn ìgbà tó wọn ò sí mọ́ ànábìlára tó kù tí ọ máa jẹnu tí ọ máa bókù nù ẹ̀rí gbogbo yìí táwa ń ṣe lẹ́yìn wọn ni kò wọn bí ọba tó kó bá wọn gbà mí. àmọ́rù ìpìlẹ̀ dáadáa tí wọ́n pilẹ̀ yìí tọ́lọ́ ni wọ́n tọ́ ọmọ lọ́nà tó dáa táwọn ọmọ fi wọn rántí pé tí bàbá yìí gbé kalẹ̀ yìí tọ́lọ́ lọ́lọ́run fẹ́ fi ṣe bóun ni ó ṣe máa jíṣẹ́ tọ́lọ́run náà ila yawmil qiyamah waladun salihun yad'u lahu bọ́lọ́wọ́ ti ṣe bẹ́ẹ̀ fún bàbá wọ gbàrà ọlọ́run ó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa náà torí náà gbogbo eléyìí mo fi ń kí ẹ̀yin ọ̀gbàrà fámìlì ni o. Eh, ẹkọ àtẹ̀yìndé bàbá èyí onílàtẹ̀tẹ̀ e, e, máa tẹ̀yìndé bàbá ní pàtàkì lọ́dọ̀ ọlọ́run àti ilé ilé bá ti ń sọ kọ́ba jọba yìí wàlá ìbò ti rí nù anabuwa muhammad sallallahu alaihi wa sallam ọmọ bá wọn onírú nǹkan báyìí ọlọ́wọ́n jẹ́ kí àwa náà ọmọ dáadáa tí abdulgani èmi sì máa gbé kọ wọn pẹ́ <laughs> alhamdulilayi rabbil alamin ọlọ́run ò ní ba dáadáa sí iná jẹ́ àwọn bàbá wa bàbá wa àtàndé jákàndé a allahu akbar akẹ́yìn náà kí wọ́n dákọ̀ wọn lẹ́ẹ̀kan ní òjò rẹ́sì ẹ̀lẹ́ akínyìn àfi kíkìyìn kí bàbá wa àgbà jákàndé àkọ́kọ́ náà. Eh, ọlọ́run níjà wọn náà máa padà sí ibú ọlọ́run ọ̀sà lẹ́kùn dáadáa wọn. mo kí àwọn bàbá wa honourable member ah, bàbá wa sọ̀bùr ọ̀làwálé eh, bóyá ààyìnyún náà padà lónìí eh, bàbá wa kí ni ọ̀dà bẹ́ẹ̀ ó kọ́ tá a ẹ̀ ní bínú wá àti náà <laughs> bàbá wa àtọ̀bù ọ̀làwálé honourable member lagos state house of assembly akẹ́yìn náà ọlọ́wọ́ bá wa kì í jù bẹ́ẹ̀ lọ. gbogbo wíwá tẹ wá bíi lónìí ibi tẹ́yìn náà ti bá a lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ò pàdánù ẹ̀ kò mi náà pàdánù ẹ̀ kò wa náà pàdánù ẹ̀ mo wá honourable justice. abdullatif kamalidi justice alfa ọmọ alfa gbogbo bí ẹ bá ti ń gbọ́ kamaludin tẹmọ̀pọ̀ kan lè jọra wọn tí justice ò jọra wọn bàbá náà nù kàmáàlì tẹ ń gbọ́ àwọn bàbá wa tẹ kàmáàlì dín ẹ̀jẹ̀ wọn lójókòó yìí sẹ́rí pé wàá sí eh, mi túnú fún wa náà níbi ó yá ti bá ọmọ bàbá náà là ti bá wọn yìí níbi ó yá ti bá kiri káti máa gbọ́ pé àwọn ọmọ ọmọ àwọn bàbá wa ṣe kàmáàlú dín yorùbá yìí ọlọ́wọ̀n ní yọkù onímọ̀ ìyìn náà ọlọ́wọ̀n wa ti bẹ́ẹ̀ fẹ́ni kọ̀ọ̀kan wa náà ọ̀pọ̀lọpọ̀ tí ọlọ́run dá lọ́la dáadáa ọ̀pàdánù tí ọba rọmọ jogún òun lásán táwọn bàbá wọ̀ gbàrá nì báwọn bá dárú àbí mọ́ṣáláṣí wọn náà kọ́ yìí mọ́sálásí àwọn kan wá pé èlò lẹ́ rà èlò lẹ́ rà bẹ́ẹ̀ bá fi kọ́ ṣọ́ọ̀bù ẹ̀ fi kọ́ bàbá yẹn ti lọ wọ́n ń ṣe bẹ́ẹ̀ fẹ́ lómi mo tún bá bàbá yìí dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ó gbẹ̀yìn tí ẹ̀ sì jẹ́ kọ́ dàrú bẹ́ẹ̀ bí mo ti wílẹ̀ kan ni ẹ̀yin náà rí èèyàn dáadáa gbẹ̀yìn tìyín náà ẹ̀sán ni ǹjẹ́ èèyàn bá ṣe yọ gbà á. torí náà honourable justice ẹ̀kú rìn ẹkú àfọkàntí púpọ̀ mọ̀mọ́pọ́wọ́ yín dín púpọ̀ torutoru ni wọ́n wọ èkó ń bíbà yìí lánàá ẹ mọ̀mọ́kẹ́ bí ájí lukumanu ti tóbi tó lọ́wọ́ yín ọlọ́jà yìí ló ṣe bẹ́ẹ̀ ọlọ́run ò ní bàyí jẹ́ láàrin ara yín o ọlọ́run ò nífẹ̀ẹ́ yín náà bẹ́ẹ̀ ti nífẹ̀ẹ́ ájí lukuman ọ̀gbàrá. bàbá wa ìmáàmù bìtì fò tilẹ̀ yín náà <laughs> agbàlejò agbàlẹ̀ yín náà. alhamdulilayi rabbil alamin inú mi dùn nígbà wọn pe ìmáàmù jáde pé ìmáàmù mọ́ṣáláṣí ti mọ wà ń bẹ̀ yìí nìkan wá kékọ̀ọ́ ìwọ̀n ń retí irú kùránì wo ní gbọ́ wàláì a gbọ́dọ̀ parọ́ ibi ọ̀rọ̀ Ọlọ́run la wà ẹ ń retí pé tọ́láwò ní lè dákẹ́ wàláì àní lè pé sírú àwọn kùránì tá a máa gbọ́ tó ṣe pé ní ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí wà láì bẹ́ẹ̀ mi bá kírun tán èmi tún rò mí tí o èèyàn gbọ́dọ̀ tán rẹ̀ anabinila sọlá tàbí mẹlẹm yafara bí fati àti kìtà anabilẹni tí o ké fatia dáadáa kò ní o ẹni wá sọ lẹ́yìn máa mú dínkì mangalubi. Okay. <laughs> ọ̀dà ṣe mọ̀ pé ẹ̀mí ìyá náà máa sọ fún yẹn pé ṣé mo ní o ibi tí n sọ̀rọ̀ lọ́nu mo kí wa kú oríire bọ́lọ̀ ní anírù ìmáàmù báyìí tí wọ́n kí alukur'an kẹrìm kama unzila ala muhammadin sallallahu alayhi wa sallam bọ́lọ̀ ti sọ kalẹ̀ fún anabi gan torí a gbọ́dọ̀ sanrẹ́ ní njɔta anabi nsɔ pé lásɔdáta lè má lam yakara lè fa ti hasil kita anabi lẹni tí o ké fatia ò nírun ẹ dàpọ̀ irú fatia wo la anabi ń wíjọ náà fatia tó mọ̀ àbí ìdí ọ̀gbọ́rí káwa náà dáhùn èyí tá anabi mọ̀ nígbẹ́ni tí ọba ké ò nírun àbí èyí táwa ń ké lẹ́yìn rẹ̀ ẹ dàpọ̀ gbogbo bá kù sí ẹja tó ṣe é. Eh kódà kéèyàn ó fọdún mẹ́wàá ogún ọgbọ̀n ọdún kírun kọ́mọ wa ní kankan lọ́dọ̀ ọlọ́run ọlọ́mọ sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ àmọ́ngbàtà nẹ́bí bá ti kìlọ̀ kalẹ̀ àwa ló kù ká gbọ́ o la salata liman lam yaqra bi fatihatil kitab torí náà bàbá wa ìmáàmù ẹ̀kú púpọ̀ ọlọ́run níjẹ́ iná máa padà sí ibú ọlọ́run ọ̀sán mo kí àwọn ẹ̀yà wa àwọn tí wọ́n dá akọ lẹ́ẹ̀kan náà wọ́n láwọn ẹ̀yà wa ọ̀gbàrà kan náà bẹ̀ ń bì àti gbogbo àwọn ẹ̀yà wa tí ayò ní gbà wá láti máa dárúkọ. ẹ wá gbà mí láyè kí n kí gbogbo wa báyìí àti gbogbo ẹ̀yin jàmá náà tẹ wá gbọ́rọ̀ ọlọ́run pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. التوحيد the purpose of human existence. التوحيد أولا لو كانوا يعلمون kí lolúwa torí ẹ̀ dé mi àtẹ̀yìn sáyé what is the purpose of our existence. nítorí bó ti lè wù kí agbádùn wa tó ọlọ́run a máa máyà àwọn òdodo ọ̀rọ̀ kọ̀ọ̀kan wa kódé èèyàn náà máa sọ òdodo fún rẹ̀ ńgbà míì tí ò ní ìdíkẹ́ nìkan sọ fún un. inú òdodo tí ó gbọ́dọ̀ rẹ̀ ni pé why am I here? why? am I here for a purpose or for no purpose? wà láyé yìí náà. ẹni ó sì ní wà ń bẹ kò ní èrò kankan tó torí ekpeke pé kí n wà ń bẹ ẹni tí ọba ní tan rẹ̀ the answer to this should be no àfi bẹ́ẹ̀ ọba tan rẹ̀ ló kù èsì lérò béèrè báyìí ni pé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹni ó ní máa bẹ ní orí ilẹ̀ ayé yìí ọ gbọ́dọ̀ ní tó ní wá sí i. olúwa ọba lọ́dà wa kò sí mbe, ń bẹ àtẹni tí ń sin àtẹni tí ó sìn ònkàlùkù náà ń gbọ́rọ̀ bá dójú ẹ̀ yọ gbà pé ọba kan lọ́dà wọn. ìbéèrè táwa abira wa ni pé gbogbo ẹni tí ń sin nǹkan ẹ mọ̀ pé èèyàn dá nǹkan yàtọ̀ fún pé ń sin nǹkan àmọ́ ká mú látara pé ẹni tí ń sin nǹkan èèmẹ́kà torí gbogbo wa ǹjẹ́ alèrè nìkan bó ti lè wù kó kéré tó níran mẹ́kà kọ́kàn máa mẹ́kì tí mẹ́kì without a pop abẹnijẹ́ ọ̀gbádùn ni wọ́n kàn gbé ọkàn ṣe náà ni máikrófóònù tí n fẹ́ ń bá yín sọ̀rọ̀ yìí ẹni tí ó ìnvẹ́ǹtì ẹ̀ níjọ́ tó ń gbé kalẹ̀ pé ẹ jẹ́ ń bọ́ọ̀hún rẹ ti lè wá wò kéré mọ iye kílómítà zẹ́ bá bẹ́ wọn máa gbọ́ kí wọ́n máa gbọ́ ń bẹ́ẹ̀ ẹ dákun tó ní pọ́pọ́sì àbí kò ní ó ní. Ah, ẹbí kánọ́pì tẹ́ǹtì lẹ lábẹ́ rẹ̀ yìí wọ́n kàn ṣe é ni wọn ò ní nítorí nǹkan gánjọ́ tí wọ́n ń ronú pé bàbá ah, ń ṣe nǹkan kan lọ́wọ́ òjò lè dé bàbá wa ń bì kan òórùn lè mú un sáà wàá máa túká a lo wákàtí méjì káwá pé tọ́ ojú bá ti dé kọ́ra bó ti yẹ kí márùn náà la lo <laughs> kádìdè wọ́n ní pọ́pọ́sì ni pé a kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣẹ nǹkan kan tó ṣe pé a máa gbé tòṣe wa lọ òjò ó sì máa rọ̀ òun ó sì máa rà bẹ́ẹ̀ lórí ọmọ èèyàn lásán nu gbogbo ntọ́mọ ènìyàn ń fọwọ́ ara ẹ̀ ṣe wàláyé òní òun ló máa ń tó dé tó ń fi ṣe pé njẹ́ mo fi ọmọ ẹ̀ ṣe yìí. wàlíláhi masalu àná. nígbà tó ọmọ èèyàn bá wá ní pọ́pọ́sì tí ń fi mẹ́ẹ̀ ǹjẹ́ àwa bá làákà ìmọ̀ kí ṣètọ́ ni ọ̀tọ́ mi èèyàn débi pé èmi náà ní máa dìsáìdì tí mo fẹ́ máa ṣe láyé ẹni ó méèkì mi ò ní pílánì fún mi. pé mo kàn bára mi yàn yín ni mo sì gbà pé mi kí mo ṣẹ̀dá ara mi sí yàn yín. àmẹ́ni ó dá mi wá òun ò ní pọ́pọ́sì kan tó fi ní máa bẹ́ yàn èmi ní máa ya pátá ni bójúwò ní. ni mo fi ní àwọn òdodo ọ̀rọ̀ nu kọ́ra bẹ́yàn ò kéwú tọ́yẹ kí làákà yìí ó pé yàn kó sọ fún yàn pé my creator must have a purpose for creating me ẹni ó dá mi ọlọ́run ọba rọ́bù sàmì wá àti wọn ta ọ ah, gbọ́dọ̀ ní nǹkan kan tó torí ẹ̀ ṣe dá mi o. bàbá gba ilé yìí tá a sì gbọ́dọ̀ gbà ìbéèrè tí ó wàá tẹ̀lé ní kékeré nǹkan náà ẹni ó ṣe kánópì àmọ́ntò ń torí ẹ̀ ṣe ẹni ó ṣe microphone àmọ́ntò torí ẹ̀ ṣe ẹni ó ṣe tí àtàfin jòkó àmọ́ntò torí ẹ̀ ṣe kí lọ́lọ́run torí ẹ̀ dé mi àtiwọ́ sáyé ọlọ́run wa dààmú wa kò ní a máa wá jìnnà torí bọ́bá bọ́bá bọ́bá fi wá sípò pé ẹ̀yin náà ni ẹ discover rẹ̀ fúnra yín ẹni tí ọba sì wá discover the right purpose of creation yóò di à yóò jẹ náà nù. ìgbè lọ́ọ́ wádìí wọn náà fi làákà rẹ̀ pé èyí ṣe tọ́lọ̀ ní mà bẹ́yìn àyè kọ́lọ̀ bá ní wòórí díhùn wá alhamdulilayi. ìwọ́ tó ọba mọ tí mo torí ẹ̀ dán kọ́dọ̀ di à kọ́lọ̀ bá ṣe bẹ́ẹ̀ náà kọ̀sẹ́ni tí ó di àmọ́ wà láì náà nù rẹ̀ kọ́dà kò ṣe bẹ́ẹ̀. ọlọ́run wá sọ odidi vaasi alukur'an kẹrìmù kalẹ̀ nínú alukur'an kẹrìmù tó nílé nìna tó gbé kalẹ̀ síbi tí ń bu náà. olúwa ní this is my purpose in creating you ẹ̀yin kẹ́ ẹ́ ṣẹ̀ṣẹ̀ máa dààmú kí kọ́ ọ́nà máa hu wa jẹ́ ni. wàmà kọ́lákùtù jìnnà wàlẹ́ńsà ìlà lìyàbùdùn. ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرزاق ذو القوة المتين وما خلقت الجن والإنس إلا ليعبدون ọlọ́run láti èèyàn àtàwọn tó rí bí yín èmi ò torí nǹkan kan dá yín wáyé ilá lèyà àbùdùn àbí kẹ́ ẹ sìn wá gbọ́sìn fún mi ni. ajẹ́pẹ́ gbogbo ń tà ń gbáyé ṣe níjọ́ tí pọ́pọ́sì yìí tá a bá ti rìmúùfù ẹ̀ kó mbẹ́ àwa ló kù tá à ń ṣe tó wù wá láyé nù ntọ́lọ̀ ní àwa ṣe àti pàtì. bí ṣètọ́ ni ọba wa nẹ́bí adámẹ́. ọlọ́run má jẹ́ agbára ṣètọ́ ni ọ̀ká wa ṣètọ́ ni ọmọ wa fẹ́ sí ọ létí pé ẹ̀sìn yẹn lé kẹ́ islam yẹn kọ́dà wọ́n torí ẹ̀ fẹ́ lómìn lọ́bì nǹkan mi ẹ̀yin muslim ó mà lè ẹ jẹ́ analyze ẹ̀ kí ló lè alẹ́ ni ó dá wa ó ní that is the fi dá yín nínú àánú rẹ̀ nínú àánú ọlọ́run àánú kì í ṣe pé a ní ráìtì kan láti dìsáàbù ẹ̀ pé ọgbọ́dọ̀ fún wa lílé ikùn. ọwọ́ á dá in a way tí ò jẹ́ kí ó ṣe pé ní àníyàn nǹkan mi bọ́lọ̀ ń bá fẹ́ ṣe bí ó lè ṣe o. a lè ronú nǹkan mi a ní ability or facility or capability to do any other thing yàtọ̀ fún kí ni the purpose of creation. àwa náà máa ń tọ́ mi èèyàn ń dá gẹ́gẹ́ bí mo ti wí fún yín o máikrófóònù yìí lẹ́yìn kí n fi sọ̀rọ̀ kí ló wúlò fún mọ́ tí mo lè fi tolé ẹ́ tí mo lè fi jẹun mo lè gbé ìwọ náà ó yẹ kó o ṣe é gùn mọ́tò gbé mi lọ ìkòròdú kò sí ìsè the sole purpose kẹ́ni ó méèkì ẹ̀ níjọ́ tẹ́ ẹ̀ bá ti lò fún pọ́pọ́sì ni ẹ̀rẹ́ ń da nípìlẹ̀. ẹni ọwọ́ dá microphone tóun lè dé bẹ́ẹ̀ ọlọ́run tó dá yẹn tóun náà kò lè dé bẹ́ẹ̀ wípé twenty four hours in seven days ẹ̀ ní ní nǹkan mi tẹ́ ẹ lè ṣe àbíbádọ́ náà wàláì bọ́ bá fẹ́ ṣe bẹ́ẹ̀ yóò ṣe. àní lè ro nǹkan mi àti ẹ̀ní lágbára àti ṣe nǹkan míì ju pé tàṣẹ lọ tàṣẹ lọ. àmọ́ nínú àánú rẹ̀ ọlọ́run mọ̀jẹ̀ adọ́lọ́run lẹ́bi nínú àánú rẹ̀ tó wá gbà wá láàyè pé ẹ̀yin náà gbádùn ayé ẹ̀yin náà ní tí yóò wù yé bí ọmọ nìyẹn mọ́yọ̀ǹda ẹ̀ máa ṣẹ̀yìn náà aláṣẹ jùlọ máa nábì ádámà àwa wá dojú kọ ntọ́gbà wa láyé in addition in addition to the purpose of creation torí ẹ má jẹ́ àgbàgbé òun ọ̀kan dá wa wáyà yín pé bàbá délé ayé ẹ máa lọ ṣe tó wù yín ó ní tèmi ni ẹ wá ṣe nìyí. àmọ́nù àánú mi náà mo gbà yín láyé ẹsẹ̀ nǹkan mi ẹ kẹ́kọ̀ọ́ ẹ wá kó ẹ ẹ̀dàpọ̀ ẹja tó gbéra wa wò nílà ká ìtajà tó wọnú tíra ẹ̀dàpọ̀ ìjọ wa bá a mú kọ́ wa ṣe pé àwọn ọmọgbà yín láyé ẹ̀ yìí òun ní ọ̀wà á dí ntòun torí ẹ̀ dá wa sáyé lọ́wọ́ torí bọ́lá ń bá ń tọrọ kó wọn fẹ́ nìkan jóná sàírù jahannama wàláyé ọlọ́run ti justify rẹ̀ ọlọ́run mọ̀sẹ̀ wa nù ọmọ náà ni àmọ́ wàláyé justify rẹ̀ pé ntẹ̀mí ni ẹ wá ṣe ni àmọ́ in addition to that ẹ máa ṣe báyìí bẹ́ẹ̀ bá fẹ́ ẹ máa jẹ báyìí bẹ́ẹ̀ bá fẹ́ ẹ máa rìn báyìí bẹ́ẹ̀ bá fẹ́ káwọ̀ wá wò pé ẹnu díẹ̀ díẹ̀ yìí náà kọ́dà kọ́tà yẹ ntí ò wá ní kí ara yẹ ni iṣẹ́ tá a wà ń bẹ̀rẹ̀ wa ẹ dákun bọ́lọ̀ ń bá bínú torí yìí òun tó bínú mọ́ọ̀sọ̀ ntí ó fi tí táàbìrì pé bọ́lọ̀ ń bá gbénu wà láì ó tó jù bẹ́ẹ̀ lọ. ẹjẹ́ mi rí ó bira wa èwo lọ́pọ̀ jù nínú ntọ́lọ̀ ní àwa ṣe láyé tọ́jẹ́ pọ́pọ́ sì jẹ àti nínú ntọ́ gbà wá láyé rẹ̀ pé tọ́ mọ̀yọ̀ǹda fún yín wà láì mọ̀yọ̀ǹda àwọn lọ́pọ̀ jù. àtẹnu gẹ́gẹ́ bí àwọn ọmọ èèyàn bàbá gbààyàn láyé nǹkan kan lẹ́yìn gbàtà bá satisfy ní ìdìwà tán ni bẹ́ẹ̀ bá dalẹ̀ iṣẹ́ lẹ̀ nísìnyí yọ wà ní kéyìn òṣìṣẹ́ lóṣù mọ́kànlá <laughs> yọ wà ní ọwà ìtàìtì sí kéyìn anua anua kéyìn anua lì èdè tó ní ó lì fòṣù mọ́kànlá kó fòṣù kẹsàn án ọlọ́run ò sí bẹ́ẹ̀ àwọn èèyàn sí èèyàn nù pé kó tó ẹ̀ńtàìtì sí a month leave ọgbọ́dọ̀ sáàbù mi for eleven ah tabarakallah olúwa dúpẹ́ fún ọ jálajàlá lóhùn jálà ọba aláàánú ọba oníkẹ́ èèyàn sí èèyàn ó sìn mí lóṣù mọ́kànlá ẹ wà á fún ọ ní kíni ẹ wọ ní oṣù kan èmi kí mo dá ọ ọlọ́run kẹ́tì ọ sọ́dọ̀ mi pé inú tó fún mi ojú yẹn lọ sọ́dọ̀ ló fún mi náà àmọ́ wá pín tèmi ó ṣe kíni tiẹ̀ lọ náà ní opportunity ẹnu advantage dé lò náà nù. ọwọ́ akọ́kọ́ sì ní for eleven kí n tó mọ̀ ní one. mo ní èyí ṣe táwọn ọmọ ṣe bẹ́ẹ̀ bá a ti ń ṣe sọ́lọ́hún ní èyí ṣe táwọn ọ̀gá. kó ṣe pé eleven months ni a fi gba ẹni tí ń jẹ lábẹ́ wa nǹkan jẹ lábẹ́ wa ni àwa ká dá o pé bọ́ bá ti sáàbù mi for one month go on leave for eleven months ọ̀sẹ́ni tí ọ̀dàn wò kò sí lórílẹ̀ ayé. opposite ni tọrọ tọlọ́hún wàláì tọlọ́hún jọ ń tí mo wí hun ẹ sáàbù ara yín for eleven months oṣù kan náà ti tó ẹ̀fí sáàbù èmi ọlọ́run bí tọlọ́hún ti jọ nù. in many respects jẹ́ ń fọ́ bó ti jókòó náà jẹ́ ń bìkan jẹ́ ń nàkan sí ọ wákàtí márùn tó tóbi tó dàbí òkè lójú ọmọ ànájà ádámẹ ẹlòmíì ọmọ ẹjẹ mùsùlùmí ló kọ lásán wà ní irun yẹn ní kan ní kọkàn kẹrùn ni kí ni jẹ ìsìlámù má lára wákàtí márùn péré in twenty four hours ká lásán irun tó dàbí òkè lójú rẹ ni gbogbo èèyàn farabalẹ̀ tó ti báwọn ẹ̀mọ́ mu ti farabalẹ̀ ṣé fúrání lẹ́ẹ̀kan yàtọ̀ fáwọn ìtawà náà máa là là là wàláì maximum of two hours ló fi kí gbogbo wákàtí márùn maximum maximum. maximum generously Baba fún tiẹ̀ generously ò ní di two hours in how many hours in twenty four twenty two yòókù ńkọ ìwọ ló ní sùn bẹ́ẹ̀ lọ bí iṣẹ́ ń bẹ́ ṣeré ń bẹ́ báwọn ọmọ rẹ ṣe báyàwó rẹ ṣàwádà ẹ́ lóde kọ́mọ lóde ẹbí ẹnìkan tún wá pé two hours yìí pọ̀ fọlọ́n kẹrí pọ́ yẹ kó jíyà kó jẹ́wé yámẹ́ àbí. wàláì bẹ́ẹ̀ ni ọyẹ kọ́ jẹ ìyà kọ́ jẹ ewé ìyá mọ́ bó ti rí nu gbogbo ọ̀nà aspect ńtọ́lọ̀ ní ilá lìyá bòdò tabako ń bi èyí ń ẹbọ bí àwẹ̀ honourable justice gba àwẹ̀ for twenty nine or thirty days out of three hundred and sixty five or sixty six days ẹ̀yin náà wò ó kí ni percentage tó take. sẹ́kọ̀ bẹ́ẹ̀ dàbí ìlẹ́gbótò wa àbí kó jù bẹ́ẹ̀ lọ. gbàwẹ̀ fọlọ́run for twenty nine or thirty days ìwọ máa jẹun for the rest more than three hundred days ìwọ fi jẹun. kẹ́nìkan tún wá pé inú àwẹ̀ yìí ni ọ̀sà mú un sẹ́ríkọ́ yẹ kọ́ jẹ ìyà kọ́ jẹ ewé ìyá mọ́. tọ́lọ́mà nẹ́bí adámẹ́ mọ́ wọn rẹ̀. zaka gbogbo ntó ṣíṣètò ní nfẹjọ létí bí ìgbà tí islam lè ní wà láì kò lè ọbẹ kúbọ ni kí ni ń jẹ zakanu islam two point five percent of your world. two àgbẹ twenty ba two point five ẹnìkan ó yí lọ ṣèjẹ njó níyì mo ní allahu akbar ó mú èso kùkúmbà kan tá a máa gbé síláìsì tàbí jẹ sàláàdì ó ní sẹ́ mọ́tí ń jẹ́ zaka ń jẹ́ mọ́ lónìí ọwọ́ á gbé kòkúmbà kan sí slices mẹ́wàá oge in slices lọ́nà mẹ́wàá ó ní tí ń jẹ́ zaka ni pé olúwa ní ìwọ́ mẹ́yàn kó mẹ́sàn-án ìwọ́ mẹ́yàn kó kíni nínú kòkúmbà tá a pín sí mẹ́wàá yìí ìwọ́ kó mẹ́sàn-án wọ́n ló ní. nísìnyí yìí kọ́ àrùn máa kó lọ máa kó lọ èmi náà mo fún ọ okùn mélòó ńlẹ̀ ọ̀wádà ẹ dákun ẹ ń bo ni ń gbé ọ̀kẹ́ yìí lọ ọ̀ má gbé gbogbo ẹ̀ wá ọlọ́run lọ kọ́dà má gbé gbogbo kínní ẹyọ kan nù mẹ́wàá wá ó tún wá la ẹyọ kan yìí ọ̀là àti mélòó ọ̀là àti mẹ́rin ìwọ́n ti kó mẹ́sàn-án o ọkẹ yọ ọkàn lẹ olúwa tó ní ọ làásì mélòó làásì mẹrin ah, mẹrin yìí à ń wà á jọ pin náà ni ṣé ah, ṣé mi ò mú kan bẹ mọ mú kan ìwọ tún kó mélòó kó mẹta wàlá ìbọlọ nítorí nù kí ni ṣètò ní dààmú wá sí báyìí ah, kó odindi ẹyọ ọkàn tó kù làásì mẹrin ẹnu mẹrin ìwọ tún kó kí ni kó mẹta à tẹ́rẹ́ntì ọ̀bá yọ zàká tó yẹ kó yíyà kó jẹwé yá àdìbò yẹ ẹ̀yin lẹ́yìn bẹ́ẹ̀ o wà láyọ̀ yẹ kó jẹ ìyà kó jẹ ìwé yá. torí náà bọ́lọ̀ ti láàánú ẹ̀mí rẹ tó nu òun lẹ́ẹ̀fi wá mọ̀ pé bẹ́ẹ̀ bá gbọ́ tẹ́nìkan bá ń sọ pé ọ̀rọ̀ tàwí nìyẹn lè ọ̀rọ̀ bá dàtà àbá yìí lè tó lè ẹ́. Eyo nù mẹ́ta nù mẹ́wàá tó lé wákàtí méjì nù twenty four hours tó lé ọgbọ̀n nù three days tó lé. àfi bí ṣètò ọba kó bá yàn nísìnyí ń kó bá wàá bọ̀ ọjọ́ ti pẹ́ tẹ́mọ̀dé ó ti ó ti bẹ̀rẹ̀ ẹja rárá wa létí. wọ́kúnná yá ádámù skún ánsà wọ́zà ha. رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة ولا تقربا هذه الشجرة olúwa ní ẹrántí ìkọ̀tẹ̀tẹ̀ bẹ̀rẹ̀ lórí ẹ̀yìn tó níyì two thousand and seventeen kéṣù bẹ̀rẹ̀ ẹsẹ̀ ó ti bẹ̀rẹ̀ rẹ̀ pẹ́ ìwọ ni ọgbà rẹ̀ kò lọ́wọ́ ẹ̀ níjọ́ tọ́lọ́ ń dá baba ńlá wa nẹ́bí ádámù alayhi salatu wa salam olúwalá dáadáa máa wá fi sínú ọgbà oko ọgbà àdẹ̀ra tó kún fún gi tó kún fún èso oríṣiríṣi àwa sọ fún pé ìwọ àtìyàwó rẹ àwa kula haifu ṣètùmọ̀ rọ́gàdán haifu ṣètùmọ̀ haifu ṣètùmọ̀ níbi ọba wù yín ni ẹ ti àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ lọ́sùn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ lóṣì ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lókè ẹ̀jẹ̀ ńlẹ̀ ẹ̀jẹ̀ ńwájú ẹ̀jẹ̀ lẹ́yìn àmọ́ o wàlá dákọ̀rọ̀ bá a lè jàjà à nínú ọgbà ọgbà ọgbà ńláńlá ẹ̀rí gìkan yẹ bí lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run igi ẹ̀yọ kan tẹ̀rí tó ńlá ká ìkọ́dà yọ sọ pé igi ẹ̀yọ kan kò ní dáa fún bí ọ̀hún kí ni fi ṣe bí làákà ọmọ èèyàn bá ń ṣiṣẹ́ nù o tí ṣètò ní ètò sí àmọ́jọ́ tí ṣètò ní bá ti tọ́ ọ bọ̀ làákà èèyàn ẹ̀wòrú ń jẹ́ ọ̀wà ṣẹlẹ̀ ṣètò ni wá wá bá bàbá ńlá wa pé ah, ah, ẹ mọ̀ kú gbádùn bí àyìn yá wàlá àdúgbò ọlọ́dọ̀ ọlọ́run à ń gbádùn orí à ń jẹ eléyìí à ń jẹ eléyìí ọlọ́run ní gbogbo ẹ̀ à. Ah. torí jẹ yọ ọ̀kan tọ́lọ̀ ní ọmọ jẹun òun ló dùn. ẹ ẹ ń fi rí ẹnì kọ̀ọ̀kan wa mú náà tẹ́ríbi tọ́lọ̀ ní amadéhùn òun yóò lù very very attractive bẹ́ẹ̀ àdáwò ní bẹ́ẹ̀ nítorí sọ èmi rẹ di èrò lẹ̀ tá à ń wàhálà nù àlìjáná la bá máa gbé ṣètò nínú orí ẹ̀ ò tí ì dààmú àbí bí ẹ̀yà rẹ̀ kú àbí torí igi ẹ̀yọ̀ kan o <laughs> ah, ah, ah, eléyìí náà dọ̀ ara kò tí ì gbádùn kankan mo jẹ eléyìí náà tẹ̀gbẹ́ bíi náà ó dùn oh, àní ọgbọ́n tí wí fún ọ torí bí ẹ̀yọ̀ kan o njọ tó ọba jẹ ọmọ fàdùn bẹ njọ adama ti fẹnu léegi náà làdáwò ti dé àlẹ wọtá rẹ alájí lukman ọgá àrí ọlátàárọ àmọkí wàhálà bíbí yóò sì dúró lọ báyìí bárẹkà lọ fíkù. njọ tá anabi adama ti fẹnu kánjú kan yìí òun làdáwò ti dé bọ́mọ anabi adama òun ni mo fi ní ẹ dákun kọ́dà bẹ́yìn ọ̀lọ́lé kéwú kọ́mọ béèrè láwọn béèrè yìí o ǹjẹ́ ntọ́lọ̀ ní mú wá pọ̀ wà láì pọ̀pọ̀ gbogbo ọ̀nà tó lè gbà sẹ́ẹ̀sì ẹ̀ ó rí pẹ́kọ̀ pọ̀ gbogbo mẹ́sẹ̀ mẹ́sẹ̀ ọlọ́run ó kéré sí máa ṣe máa ṣe in every respect in every respect ṣe ìtọ́ni ọ̀tá wa yẹn ònyọ́ wa jẹ́kẹ́nu kínkínní má débẹ̀ mẹ́sẹ̀ ọlọ́run ònyọ́ wa nira fún wa láti jìnnà sí pé a ìlẹ̀ mẹ́sẹ̀ léyìí èwo ló lè mẹ́sẹ̀ ẹni ọdọ wa tó yẹ kó òun ní purpose tó torí ọdọ ó sì wá gbà wá láyè ká máa ṣe nǹkan míì ká wá ṣe nǹkan míì yìí ká fi pa tóun ní ká wá ṣe láyè à kọlọmọba máa bínú ó tó kó bínú ọlọmọ bínú sí wa o ọlọmọ bínú sí wa o ọlọmọ bínú sí wa o. máa falakun jẹ́nà wà ní ìsà ìlà léyà àbùdù ọlọ́run ní kí ló jẹ́ orí ẹ bẹ́ẹ̀ má òrí domin home mary skin. kí ni fún mi ọlọ́run kí la ní ká fún wà má orí do anyo tó ẹ̀ mọ́ọ̀n àwọn àfọ onítẹ̀fùsírù ọlọ́run kọ́ mọ́sá àsán wọ́n lè tẹ̀ dáadáa. nígbà tí àkọ́kọ́ ń kí àyà yìí lè kéwú àwọn ọmọ ìyàtọ̀ rẹ̀ ọ̀nẹ́rẹ́bù jọ́sìn ẹ̀ sọ àṣírí rẹ̀ fún wa àṣírí ìwé nǹkan ká o ìyẹn ni pé kéèyàn gbọ́jìnlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run olúwa ní rìzíkù ó tún wá wí immediately after that sentence wà má òrìdù ayé yóò sẹ́yìn ǹsí fẹ́ wọ́n fún mi lóúnjẹ. ẹ wàá wò kékeré ní difference between má òrìdù mẹ́rin mẹ́rin wà má òrìdù ayé yóò sẹ́yìn mọ́ jalajala ló jala. àti ntọ́lọ̀ ń wí fún wa ni pé bẹ́yẹn bá ní nǹkan tó ní ẹrú báwa ti ń jẹ́rú ọlọ́run yìí tó ìfijọ́ bá wù ẹ̀yàn lèèyàn lu ẹrú sí wọn lọ́nà méjì náà là á lu ẹrú yìí nínú ká so ẹrú di ntí ọmọ jẹnẹrétì ńkọ́ọ̀mù fún wa tá a mọ̀ ẹ jẹ lọ sí sẹ́ báyìí wá lọ sí nǹkan báyìí wá má ò rí domínú hóm mẹ́nyírí zikirin ọlọ́ọ̀ni nídìí rú ẹ̀ sábà kí mo dá yín sáyé pẹ́ tí wàá pọ̀ tó owó tẹ́ ẹ bá gbà ní ẹ bá ti lọ sí sẹ́ níbi wá yó ọlọ́ọ̀ni má ò rí domínú hóm wàmà orídù ayò tẹ̀mọ́ọ̀nù ẹlòmíín wa ń bẹ nú àwọn ẹrú rẹ tó ní iná yọ wàá rí sáàbù àwọn kẹyìn má lọ bì kankan àmọ́ bẹ́ẹ̀ bá gbóúnjẹ díẹ̀ ilẹ̀ pè sí àrẹ ẹ wàá gbé fún mi níbi ìtọ́ lábàáyé ọlọ́lẹ́mi ò nídìí èyí ń náà èmi ò nídìí kẹ lọ́ wá wá bó bá sì délé yìí nídìí kẹ pèsè àrẹ pèsèjì ẹ fún mi ẹnu tí mo nídìí náà ni wà máa kàn lọ́pọ̀ dènà kọ́dà yìí nídìí ẹ àmọ́ mo ó wù mí bẹ́ẹ̀ èsì kọlọ ní ìdìbàdà wa òun lolúwa fi sọnù hadithi fún ti pé law anna awwala kum wa akhira kum wa insa kum wa jinna kum àtàkọ́kọ́ àti bẹ̀rẹ̀ yín àti parí yín àtẹ̀yìn àtàlìjẹ̀nu bí gbogbo yín bá lẹ̀ sí ọlọ́wọ́n ọba mọ́ wà láì kò sí nǹkan kan gùn àti fúri ara wa ni bọ́lọ̀mbá ni a sùn ún. fúri ara wa ni ẹni ọlọ́mbá ni ó yìí tá à ń wí pé èé two out of twenty-four hours thirty out of three sixty-six one uh, uh, one quarter of one tenth ọ̀rọ̀ zakano one quarter of one tenth ah tọ́lọ̀mùbá lẹ́yìn ọgbọ́ wọn ò ní sẹ̀sẹ̀ máa lọ́gùn bàdà fún yàn wọn ò ní sẹ̀sẹ̀ máa ké fún mùsùlùmí pé ah, alájì ẹbí mùsùlùmí ní ẹkírun alájì ẹbí mùsùlùmí ní ẹgbàáwẹ́ alájẹ bẹ́ẹ̀ ni ọgbọ́lọ́ngbọ́ ní èsì tá a tún bá yín di awo wọn ò ní tètè máa kìlọ̀ fún mùsùlùmí bọ́ba gbọ́ tí ó sì gbà kí tètọ́ ni ò yé sí i làákà yìí. ẹ dákun bí a bá di wá lónìí ibi abọ́rọ̀ dé yìí kékeré ni purpose of our existence tá a ti mọ̀ àbá a ti mọ̀ alihamudulilayi ọ̀nà ẹ̀rọ ìbùdá mi lóhùn yẹn wọ́n là á ti mọ̀ ntọ́lọ́ ní káwọ́ wá fi láyé nù bó bá ṣe pé ntọ́lọ̀ ní àwa ti láyé ní ìbéèrè pòsíṣàn wo ló yẹ kó wà nínú priority wa tàbá ní ká ní list of priority ṣé ẹ mọ̀ pé èèyàn máa ní táwọn olóyìnbó ń pè ní conflicting or competing interest a ní àsìkò tọmọ níwọ̀n a sì ní tọ́pọ̀ tí a fẹ́ ṣe bó láwàá tó èwo ló yẹ á fi bẹ̀rẹ̀.

sẹ́rí pé ọlọ́mọ bínú ti wà ní. ìyẹn ni pé a tún ṣe mistake débi pé ẹnu díẹ̀ yìí náà a tún wá fi sí the least of our priorities. pé bàbá tiẹ̀ ṣe náà nígbà bá básìkò bá kú kọ́lẹ̀ lómi ò ní mi ní táìmù ní mo fẹ́ kírun yẹn ẹ má bínú méjì mo wà látàárọ̀ kódà àwọn tó ń pè mí port harcourt méjì tí wọn ó fi ẹlòmíì bọ̀ bá sí mọ́ port harcourt tí wọn ṣe kí ni tí wọ́n fẹ́ lómi bí wọ́n bá ti bè pẹ̀ bọ́wọ́ ṣé ẹ dákúta ló tún kù àwọn ń báyé tí wọ́n lọ. àbẹ́tẹ̀jẹ́ lásán àánú ògbà ah, mi gbọ́dọ̀ mú wa mítì yẹn tí wọ́n bá rí mi kò lè wọ́n ti ń ṣe mítì wọ́n tó bí ọ wọ́n sì ṣe mítì ní bọ́ọ̀ bá ṣe kí ni bọ́ọ̀ bá sí láyé mọ́ ẹnu tí wọ́n ní náà nígbà tó wà láyé òun tó jẹ́ lọ́hùn-ún tó jẹ́ láti yá mọ́ nù and I used to tell people tọ́ba yìí ká ń ronú sọ̀rọ̀ ọlọ́wọ́n ọba ni a níbi ọ̀pọ̀lọpọ̀ wá àti àwa gan lè máa ṣe wá àti fúnra wa. bá a bá ń sọ̀rọ̀ pé ntẹ̀yìn ọlọ́ jẹ lọ́hùn o lálìkìyàmà. ẹ wo comparison tọ́lọ̀ ń draw láàrin ayé àtọ̀run in a way. wà inna yawman inda rabbika ka alfi sanatin mimma ta'udu wà iná yóò mọ̀ ní ẹ̀ńdà rọ̀bíkà èdè lọ́hùn-ún ni ka alifi sanatin is an equivalent of a thousand years. Allahu akbar. Ìyẹn ni pé bọ́lọ̀mbálẹ̀ mi ẹnìkan ogun tó gbé a thousand years láyé ọdọ ọmọ ọdún mélòó láti yà wẹ̀ ọdún ọdọ ọmọ ẹjọ́ kẹrin wọ́n ṣẹ̀ṣẹ̀ bí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni bọ́bá wa tètè bẹ̀rẹ̀ ní bákan méjì náà ni bọ́bá yìí pé nù gbádùn ní ọ̀jẹ̀dọ̀ ọmọ ọdún kan nù gbádùn bọ́bá yìí pé nù yà ní gbọ́ ọ̀jẹ̀dọ̀ kan náà ni ìrẹ́jẹ òsílálì kìyàmọ̀ kéèyàn wá torí ti gbogbo èèyàn dàgbà nígbà tí ọba fi pé hundred years láyé wọn máa pé wò ní bí ah, bàbá dàgbà àti kè fọmọ ọjọ́ kan ọwá torí yìí owó ìsì àlìkìyàmọ̀ nítorí ibi tí n tó lò tí ìpéjọ kan in comparison with n tó lò lálùkìyàmà gbogbo àwọn tó wọ̀nyí ẹja kan ẹja máa ronú sí i ọmọ anabi adama ntọ́lọ̀ ní amúwá kéré àyè ntọ́lọ̀ ń gbà wá kí a máa ṣe ọ̀pọ̀ ẹ mọ̀ wá jẹ́sẹ̀ tó ní ọ̀tàn wá débi pẹ́nu díẹ̀ tóun ní amúwá yìí yóò tún mọ̀ wá sọ fún wa gbé eléyìí náà pọ̀ àbí ńgbà tá a bá tó bàbá gbádùn tiwa tẹ́ bọ́ bá kú láti rántí pé ẹja ti sọlọ́m náà. bàbá wa ń sọ̀rọ̀ ìtọ́lọ̀ ní àwa ti láyé yìí tá a ti mọ̀ yìí pé ká wá sùn òun ni. ọwọ́ àyà béèrè lọ́wọ́ ara wa náà pé àwọn ọ̀nà tọ́lọ̀ ń gbà gbé ẹ̀sìn yìí kalẹ̀ ọlọ́run náà tó kò pé mi ní mà tó kò pé wọ́n lọ́ọ́ mà tó. mistake ẹlẹ́kẹta ẹja máa dé àkọ́kọ́ mistake wa ni pé àmọ́ purpose of our existence mistake ẹlẹ́ẹ̀kejì ni pé à ń gbaṣẹ ìtọ́ni láàyè kọ́tàn wá pé ntí purpose yìí ń ṣéèkì nínú time nínú resources nínú owó wa ọ̀pọ̀ bẹ́ẹ̀ kò ṣe pọ̀ òun ló kéré jù mistake ẹlẹ́ẹ̀kẹta bàbá tiẹ̀ wá fẹ́ tó bàbá là ní list of priority títa ló yọ ọ́ bọ́ wájú títa là ń tu síwájú èyí ṣe tó yẹ pé ntọ́ bá kú ní nǹkan tọ́lọ́hùn. Ah, Allahu akbar honorable justice mo tún rántí àyà kan nípa ọlọ́run pè làákàyọ̀ ọmọ ànábì adama púpọ̀ ẹ dákun ẹ máa kí alukur'an kẹrin bọ́ọ̀ bá kéwù lọ ra translation èdè tó gbọ́ yé alukur'an yẹn ṣe báwa ti sọ di ni o ẹwú ẹ dì ẹbùn lójú ẹbùn nímú wàláyé tọ́lọ̀ nítorí ẹ̀sọ́ alukur'an kalẹ̀ kọ́ ni olùwàsó alukur'an kàrímù kalẹ̀ kọ́ báwa sọ̀rọ̀ kọ́ sí làákàyè wa. àyà tí mo olúwa láwọn kan ti lọ táwọn gbà tí ṣètò ni ọ̀sán àwọn níjọ wọn àná bí wọn bá dáko ọlọ́run náà ló ní wọn ó fi nǹkan bọ́lẹ̀ ó sì yọ nígbà arúgbó wọn bá wá dé wọn wá yọ tàwọn kan pé àwọn bàbá kan àwọn àwọn irúnmọlẹ̀ kan àbí kan áá tí wọn ní tí wọn ní. ṣètò ni ọ̀wá gbà wọn lágbèéká ọlọ́run náà mọ̀ ní wọn wà ní ọ̀dà ọlọ́run náà yìí sẹ́rí bí wọ́n bá wá tó sí ìtàtọ́sẹ̀lẹ̀ tá alukóra ni sọ fún wa ní o òun lẹ ọlọ́run tó ń bi tó di pé fama kana lillahi fala yasilu ila shuraka'i. àwọn ìdí wọn fi ń kẹgbẹ́ ọlọ́run wọ̀nyí tí wọ́n láwọn yọ èso kankalẹ̀ fún wọ́n wàá tó gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n ní ti tòsàní títí ọlọ́run sẹ́mi pé ń bá tò bí ọ̀sán bí nǹkan tó lè máa yí bátẹ́gùn bá fẹ́ ìmọ̀ wa ṣẹlẹ̀ pé ibi a bá ti tajú gan wọn ó rí i pé èyí táwọn tó fún ó sà ó ti yí lọ bí ibi tọ́lọ́ wọn wá sáré lọ mú wọn sáré lọ mú gbà tó sani. bí atẹ́kùn bá wá gbé èyí tí wọ́n tò kalẹ̀ fún ọlọ́run tó bá yí lọ bí kíni wọ́n fi lẹ̀. <laughs> olùwádìí ẹ máa wà bójú ọmọ àtẹ́bí àdámẹ́. <laughs> mẹ́kánẹ́lì láì bàlá yẹ́sùrù wà má ká lè lè ṣòro ká fọ owó yẹn sílú ilà lọ tòòtà ní òyìn lọ́dọ̀ ọlọ́run ni òde gbà padà báwa náà ti ń gbé gbèsè ayé wa nù o kò sẹ́ni ó jẹ́ kí nǹkan kan ráre nù gbèsè ayé rẹ̀ nù wa. jábẹ́ àná wá fún intaviu láago mẹ́sàn-án aago mélòó ló dé bẹ́ bàbá aago mélòó ló dé bẹ́ ìyá aago mélòó ló dé bẹ́ ẹ̀gbọ́n àbúrò bẹ́ẹ̀ bá wa ní aago kan nìyẹn. <laughs> aago mélòó ló ń débẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí ń sílẹ̀ aka ìwà ni ntọ́lọ́ ń béèrè lọ́wọ́ èmi rí ọ̀pọ̀. ẹnu díẹ̀ tó béèrè náà ẹ mọ̀jà wá sọ di pé ńgbà tí nǹkan bá sẹ́kù básìkò bá kù gbowó bá kù bí nǹkan bá kù láti wá máa rántí tọ́lọ́ torí náà ká padà sórí ibi adé kí n àyà yìí mo ló ní bọ́lọ̀ náà ti wá tó o ẹ̀sìn tó torí ẹ̀ ní àwa sìn bẹ́yìn ọ̀tí ẹ̀ kéwu lọ títí yóò kéwu pé wọ́n ní òpó ìsìláàmù márùn-ún kọ̀wá ibùdó ìsìláàmù kàmta kódà ní primary school mo rò pé máa ń bẹ nù syllabus bí religious studies ni wọ́n pè bí islamic studies ni pé àhàlẹ̀ wọn sáànà. àti àwọn bàbá wa the chief imam. fún gbogbo ilẹ̀ ìkòròdú. نرحب بسماحة الوالد الإمام العام لمدينة إكردو وخطيب جامعها صاحب الفضيلة سيف الدين أيلا ألووري حفظه الله تعالى ورعاه سائلين مولى الأعلى أن يحفظه ذخرا للإسلام والمسلمين أكي عم بابا واتوجه في مامو بوبو كردو. باتا باتا لا تكدله لا نبابا وابا فضيلة الشيخ تم في توتودرك سيف الدين أي لا ولو ربي أبرو وبالك يلا kọ́mọ́sá àbáwá lọ́rẹ̀ mi bàbá lórí dáadáa abẹ́lọ́wọ̀n ọba lẹ́kìọ́lá ọba tí ó ní kí wọ́n pẹ́ ìjókòó yìí lé pẹ̀lú wíwá wọn kọ́rọ̀wọ̀n ọba lẹ́kìọ́lá mọ́sàbá ní pọ́n wọlé ahlan wa sahlan wa marhaban bikum. èmi náà wí pé alimam sheikh najibu ti wí bàbá ẹ máa wọlé ẹ máa rọra ahlan wa sahlan wa marhaban bikum. mo ti gbúrò yín dáadáa púpọ̀ bẹ́ẹ̀ ti dúró ti tẹ́ tọ́lọ́run ọlọ́run ò ní sáláì máa dúró tẹ̀yìn náà títí mo gbúrò yín dáadáa púpọ̀ ọlọ́run tí ó ní kírun yẹn wà tẹ́ lè máa rántí ọlọ́run lọ́wọ́ tẹ́ máa dúró ti òdodo ọlọ́run ní jẹ́ máa padà sí ibú ọ. ẹ̀rí ọ̀rọ̀ tí à ń sọ lọ́wọ́ ẹnu àwọn bàbá là ń gbà níbi abọ́rọ̀ dé ni pé bá a bá ti wá mọ̀ pé ntọ́nà ní a wá ṣe láyé ni ìbáadà mo ní ká wá gbéra wa pé sẹ́mi pé ìran ìbáadà ó pórìbìrìbì òun ló jẹ́ mẹ́rin wá fún lápẹ̀jù wá fún yín pé àwa náà sáà máa gbọ́ pé òkú ẹ̀sìn ìsìláàmù márùn ni gbogbo márùn yìí kí ni ń gbèrò ń gbé bàádà dó ntọ́nà bí a wá ṣe láyé nù ìtumẹ̀ ọ̀nà mistake ẹlẹ́ẹ̀kẹrin ni pé káwọ ọmọ wa béèrè pé bó lọ́ọ́ lọ́n ti tó níbo lọ́ọ́ fẹ́ á di bẹ̀rẹ̀ níbo lọ́ọ́ fẹ́ á fi ti kejì níbo lòun tò sí ìkẹta kó ipá wa làwọ̀ wá bẹ̀rẹ̀ níbi ó di wá ẹlòmíì nàmbà fáìfù ní fi bẹ̀rẹ̀ láàmú bọ́lọ̀ bá ní ọ̀rẹ́ ti nàmbà tù ọjà ìlímọ̀ rẹ̀ ti nàmbà wá àti ìlọ́ bọ́lọ̀ ẹ̀dá kò jẹ́ bẹ́ẹ̀ èèyàn lọ bọ́lọ̀ ọba ń rọrùn yìí kò rí bẹ́ẹ̀. عن ابن عباس رضي الله عنهما عبد الله بن عباس رضي الله عنهما وكان عباس وهذا النبوة محمد صلى الله عليه وسلم òun ló fi àdíìsì olówó iyebíye yìí ta wá lọ rẹ ibn abbas ní n tó sojú mi ìtàn tó sojú mi ni. bàtà rasulillahi sallallahu alayhi wa sallam mu'adha bin jabal ila al-yaman. anẹ́bìnrin ọ̀kan nú àwọn wàhábì rẹ̀ tá ní muhammed ọmọ jabal anẹ́bìnrin ṣẹ́njọ́ kan pé n tá n wí fáwọn èèyàn ń gbòòrò madina yìí pé ń ni ẹ wá ṣe láyé nìyí wọn náà lọ wí fáwọn ará alẹ́ germany gbogbo ti ń jẹ́sìn purpose of existence yìí anẹ́bìnrin nìkan pé lọ wí fáwọn ará ìlú mi kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ mi ti ń wí ní ilẹ̀ maka madina ànábì wà fún ní instruction ìyá lọ́nu sọ́dọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ ẹni ọlọ́run rán bó ti tónú o ànábì ní wọ́n muhazi bọ́ bá débẹ̀ o pàlíyẹ́kùn awọ́lẹ̀ máa tẹ̀lé ọ̀hún ilẹ̀ yìí bọ́ bá débẹ̀ àkọ́kọ́ ńtọ́ kọ́ pè wọ́n sí ayélujára ṣèjúlọ́ wàfíìrì wáyà ṣàhádàtú aláìláha ìlàlọ́ ẹlẹ́kùn ẹgbẹ́ bá anabi ti wí sọ̀dọ̀ lọ́rọ̀ sọ̀dọ̀ anabi ní bọ́ bá débẹ̀ rẹ muhazu àkọ́kọ́ ńkọ́ kọ́ pé wọ́n pé ńtọ́lọ̀ ní ẹsẹ̀ ní òun ni kí wọ́n mọ ọlọ́run lọ́kàn kí wọ́n sì sin ọlọ́run nìkan yẹn ni pé kí wọ́n mọ̀ pé nìkan ni ọlọ́run èyí tá à pè ní àtọ̀hí ibi ẹ̀sìn ti bẹ̀rẹ̀ nù ibi ẹ̀sìn ti bẹ̀rẹ̀ nù tí ẹ̀sìn ti bẹ̀rẹ̀ mi mo tún wí lẹ́ẹ̀kẹta torí ẹni ọlọ́run fẹ̀sìn rán lọ́rán àyàn bẹ́ẹ̀ kódà ẹ wo anabi òjò orúdú sọlọ sọlọ anabi ní fa inhum àkọ̀ọ́rùkà lè dáàlì toríjọ́ tó o bá sọ̀rọ̀ tàwíìdù fún wọn ìmọ̀lọ́nlọ́kan ìpa ẹbọ àtòsàkì ńjọ wọn bá tó gbọ́ fàálímùhùn anàlọ́hà fàrọ̀bọ̀ àléhìm kàmsà sọ̀làwàtí fìlíyàwó mi wà lẹ́yìn dá níjọ́ òun ni o tó sọ fún wọn gbé wá kírun. ta ló wí bẹ́ẹ̀ anabi sọlọ́lá ọ̀sán. irun tẹ́ ń fọ́lò mi anabi ní njọ́ tí wọ́n bá tó gbọ́ tí wọ́n tó gbà pé a gbọ́dọ̀ gbẹ mẹ́lòmíì fóun tó lágbára lẹ́yìn ọlọ́run mọ́ la ilaha illallah. anabi ní until and unless ìtumọ̀ rẹ̀ nù until and unless peter oyidi yẹn bá dúró ni ẹ tó bí ó kírun kí ni ìtumọ̀ yìí ò ní pé torí bọ́ bá kírun without tàwùfì ọlọ́run ò ní gbà kò sí implication mi ìyàtọ̀ fún yín o níta nàbẹ̀ fi ń tò pé ẹnum àtọ́rùkà níjọ wọn bá tó gbọ́ ni o tó sọ fún wọn pé ọlọ́run ní ẹ kírun ànábì níjọ wọn bá wá kírun náà tán sọlọ lọ́hùn sọlọ ni o tó sọ fún wọn pé ọlọ́run ní ẹyọ zàká. ibi wá àti dàrúdé lónìí bàbá ibi ọ̀rọ̀ owó lẹ́nu ní ti bẹ̀rẹ̀ wá àti rẹ̀ ẹ̀sàmówó wá ẹyọ zàká yín sínétọ̀ ẹyọ zàká yín alájì ẹ̀ abẹ́ abẹ́ pa ọ̀dà mọ́sálásí jì gbogbo ẹni tí ọba dé ta òwìdí ti ń ṣe léyìí kò wúlò fún un ẹjá bá wọn sòdodo bẹ́ẹ̀ bá a bá fẹ́ràn wọn torí ọ̀pọ̀lọpọ̀ olówó mi ti tan rẹ̀ débẹ̀ lónìí kọ́dà ń kọ́ mọ́sálásí kò ní í yabẹ̀. ń kọ́ mọ́sálásí pé ẹ̀sì ní ṣe kíni ẹ̀ní rí mbẹ́ wàláì ọ̀bẹ ni bit from that. ànábì ní kó tó kàn yín ọ̀sẹ́ ní tí wọ́n ń ṣe ń bẹ̀ wọ́n náà mọ́ ìwọ́n náà ṣe é ní tí ń jẹ́ ìsìláàmù mu. ìsìláàmù ti wèé ṣe pé ní èmi lè fowó ṣe é wọ́n ti jẹ́ lómi òbí ní ìbùbá wa lè fi owó sẹ́sẹ̀ wàláì kò rí bẹ́ẹ̀ ẹ̀tàn jẹ́ ni o. bá nẹ́bí sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ bá wá tó báyìí ẹ̀dá kò já àwa lágbára ká yí po èyí tó pe nọmba tírì ká di wọ́n. níjọ́ ànábì ó tún pe abdullahi bin umar rabi allahu anuhuma ànábì ní buniyal islamu ala kamsin ẹ̀rí ìsìláàmù yìí bí ilé ni ntọ́lọ́ rẹ̀ nǹkan márùn-ún ni kí làkọ́kọ́ òkúta ànábì dá fọ́. shahadati allah ilaha illallah wa anna muhammadan rasulullah sallallahu alaihi wa sallam. ẹ dákun ẹ̀yàn ọmọ ẹ̀yà mi àyè òdodo la wà ó wù wá kárí yàn kọ́ máa kírun ó wù wá kárí yàn kọ́ yọ zaka ó wù wá kárí yàn kọ́ gbáwẹ̀ àmọ́ ẹ dákun bá a bá fẹ́ràn wọn dénúdénú ẹ jẹ́ wọn mọ̀ pé bá nẹ́bi ti wì í bí tàwíìdù wọn ọba dúró ọlọ́run ò ní jó fẹ́ràn wọn tẹ o olúwo ní tí ó fi zaka wọn ta o olúwo ní tí ó fi ààwẹ̀ wọn ṣe o. awọ́lẹ̀ máa tẹ̀lé ohun ilé anábìlá kọ́kọ́ ń tọ́ ọkọ̀ pè wọ́n sí shahadatu allah ahla wa ẹ máa wọlé ẹ máa wọlé ẹ kí àwọn bàbá yìí mọ̀ ẹ lẹ́. shahadatu allah ilaha illallah wa anna muhammadan. صلى الله عليه وسلم رسول الله. jẹ́ ń sọ̀tàn kékeré kan láàrin yìí. ọ̀sẹ̀lẹ̀ nínú àwọn àlùwà kan lẹ̀ yorùbá yìí náà ni. èmi àtàwọn kan a ní programu wáàsí ní mọ́ṣáláṣí kan pé wáàsí yẹn ṣe ń tí ọmọ gùn láàrin pé kí magrebi tán àti ìṣáì. a máa wá bá yín sọ ọ̀rọ̀ ọlọ́run. bàbá níjọ́ tá a wà kọ́kọ́ lọ bẹ̀rẹ̀ mo rí mà nígbà tá a débẹ̀ gẹ́gẹ́ bíi kí n tẹ́ kọ́ wa bàbá àdìfù muhazi kó lè mí kí mo ṣe wá àti ìjọ náà ọmọ ìyá wa tó ṣe wá àti àdìfù náà lọ́ tẹ̀lé àti bẹ̀rẹ̀ ẹ̀sìn òun níbi ọlọ́run ti bẹ̀rẹ̀ rẹ̀ òun ni tàwọ́fẹ́ yìí ọwọ́ ọ̀sọ̀rọ̀ yìí tọ́lọ̀ ní orí gbé kalẹ̀ ọ̀sọ̀ dáadáa fún wọn ee ẹ dákun àbíyàn bá jẹ́ mùsùlùmí àfikọ́ jẹ yányán ọwọ́ kan mùsùlùmí ọwọ́ kan bìkan àtún ń bu epo sí kan àtún kúnlẹ̀ fún kan ọba ìsìláàmù jẹ àfi kẹ́sẹ́ yìí ó dúró lórí kọ́lọ̀ nìkan lọ́lọ́run ọba wọn sọ̀rọ̀ nígbà tí ẹ̀sìn nígbà tí a parí tọparí wáàdì ìmáàmù fẹ́ dúpẹ́ ìmáàmù fẹ́ dúpẹ́ fún ẹni ó ṣe wáàdì ẹ̀pẹ́tì ni màmú wíńjọ náà innocently màmú yóò gbèrò òkú ajẹ́kẹ́bó ti yéwòn náà má ló wí. pé a àfa àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lẹ́yìn náà àdúpẹ́ fún yín púpọ̀ pẹ̀lú bẹ́ẹ̀ ti bá wa sọ̀rọ̀ yìí ọlọ́run san yín lẹ́sẹ̀ dáadáa. àmọ́ ẹ̀rí ẹ̀dákun bẹ́ẹ̀ bá fún wa ń gbà mí tẹ́rí gbogbo eléyìí tẹ́ ń sọ òun kẹ̀kẹ́ ẹlòmíràn màlúwa láti mọ́sálásí wa yìí ẹlòmíràn mọ́kíníṣe kọ̀mọ̀lù aláṣẹ mọ́sálásí wa yìí ẹlòmíì bọ́ bá kírun ọ̀hún náà ládẹ̀rẹ̀dẹ̀ ní kí ẹ dàpọ̀ ẹ kọ́ wa bá ti dàlù àlá ẹ dàpọ̀ ẹ kọ́ wa bí ẹ̀rí òpè tẹ̀ ń wíhun èèkàn sẹ́rí pé ọlọ́mọdé aṣọ orí di ìdí èyí tọ́lọ̀ lọ́kọ́ kẹ́ ìmáàmù oníkèéṣe kí ni èèkàn bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nígbà tí wọlé ìbá jáde lẹ́nu ìmáàmù ẹni tí ọ̀ pọ̀pọ̀lọpọ̀ wa ti ń to ìsìláàmù wa lónìí nù ah, ẹbí ọ̀rọ̀ ọ̀run là ń wí yìí ájì lẹ́lòmíì fi bẹ̀rẹ̀ ìsìláàmù tiẹ̀ kò sí nǹkan kan kọ́dà kò kírun kò gbà wẹ̀ owó ájì ní wá kó wọn sá lọ mọ́kà kó wọn sá lọ mọ́kà kí lọ́n lọ́ọ́ ṣe ń bẹ́ẹ̀. béèyàn bá nẹ́tà òhèédù àti ájì àtàwẹ̀ àtìrún àti zàká ọ̀wọ́lé lọ́dọ̀ ọlọ́run kọ́dà ẹ̀ tó wò ó bá bá wo nóòtàn nígbà tọ́lọ́ wọn máa fi ẹ̀sìn yín rán anẹ́gbà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run òjọ́ kọ̀ọ̀kan dàrú pé gbogbo ohun mú wáyé wọn ọ̀takora wọn àti sàádàtú la ilaha illallah Ibn Umar lẹ́yìn tó wà mi níbi àdìsú náà bẹ́ẹ̀ náà ni. ẹ wá jẹ́ agbèrè sallallahu wa sallam ń ṣe ọdún tá ó lé mẹ́ta ẹ ṣeun. ìmọ̀mù bàbá ìmọ̀mù ẹ mọ̀ ń gbìyànjú ń kòrò bíi àwọn èèyàn ti dà fà torí ibi èèyàn ó ti béèrè àwọn béèrè yìí táwọn èèyàn ò ní yí nǹkan méjì mẹ́ta wọn ẹsẹ̀ kan náà gbogbo wọn lógún ọdún lé mẹ́ta ni ọlọ́run ọ̀sà lẹ́gùn dáadáa yín bàbá bó ti rí lẹ́wí o ogún ọdún àti mẹ́ta lànàbí sọ̀rọ̀ àtọ́lá ló fi pa àwọn èèyàn sójú ọ̀nà tọ̀lọ́. ẹ̀wá jẹ́ ti yín ọdọọdún kèèló lọ́lọ́run tó ní wọn máa ṣe wọn wákàtí mara ọ̀hún jẹ́ mọ́. ọdọọdún kèló lọ́lọ́run tó ní wọn máa gbàwẹ̀. ọdọọdún kèló lọ́lọ́run tó ní wọn máa yọ sàká. ó sì dọdún kèló lọ́lọ́run tó ní wọn máa ṣe hajj. ení èjì ẹ̀ta ẹ̀rin ńgbà ọdọọdún kọkànlá ìrún tó dé. lẹ́yìn lẹ́sùn ìsọ̀rọ̀ yìí wọ́n lè àwọn àlùfáà kọ́lẹ̀ bẹ́ẹ̀ pé kọ́bìlà lè hejìra ti bi sanatin wọ́n ní sin kọ́bìlà lè hejìra ti bi sanatin wọ́n ní sin ìjìra nẹ́bi ku ọdún kan àbọ̀ yẹn ni pé ń fi hàn pé ní ọdún kọkànlá ń lọ èkejìlá tọrọdún mẹ́tàlá là nẹ́bi lò kó tó ṣe kó tó ṣe ìjìra irun ọdún kẹlẹ́ lọ́lọ́ tó ní ká nẹ́bi ó pé ẹ máa kí wákàtí márùn-ún ọdún kọkànlá ńgbà ọdọọdún kẹẹ̀ẹ́dógún fìsánẹ́tì sàníyàtì mínà hijra ńgbà ọdọọdún kẹẹ̀ẹ́dógún nù twenty three òun lòfin ẹ máa gbà wẹ́ tó dé ọdún yìí náà lòfin ẹ máa yọ zàkà tó dé láti ẹ̀ wá sọ hajj ńgbà tó dé twenty second year ọkọ̀ bùkátà nẹ́bí ó lò lórí ilẹ̀ lọ́dún kẹsàn-án nínú ọdún mẹ́wàá tá nẹ́bí lò ní madina òun lọ́lọ́run tó gbé àṣẹ pé dandan lọ ṣe hajj. ẹ wá jẹ́ àgbéra awọ pẹ̀lú yín kí là nẹ́bì ń ṣe ẹ̀ẹ́dìran yín létí ọdún kẹ irun tó dé ọdún kọkànlá kí là nẹ́bì ń fọdún mẹ́wàá àkọ́kọ́ ṣe. àtàwọ̀hẹ́yìn from day one tí islam ti dé lọ́lọ́run ti lé ìwà nẹ́bì ọ̀gbọ́dọ̀ kóyán ọ̀rọ̀ tọ̀wídù yìí kéré tọ̀wídù ṣe dọ́gbọ́n sí ẹ̀ẹ́dì á máa kọ̀ọ̀kan fún wọn náà kí wọ́n má wàá túká ọ̀rọ̀ tọ̀wídù kọ̀ọ̀hún sẹ́rí wọ́n mọ̀ wá túká òun náà làwọn èèyàn fi ń padà ń túká torípé tá a ní wọn ó gbà àwọn ọ̀mọ́ ńgbà wá yọ sí wọn ní ògidì já a mọ̀ pé ẹni á ju ìpàrìbálẹ̀ ni àbá ti wá bọ́bá yìí pé lọ́jọ́ àkọ́kọ́ lẹ ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ là nẹ́bi ní ìsọ́ fara mẹ́ka kò fi kankan kan sọ ọ́ ẹ lè máa ṣe ọlọ́run méjì ebe ẹ̀ mọ̀ kọ́ ọlọ́run kan bẹ tó dá igi náà ebe ma kọlọ́wọ́ kan bẹ tọ́ da oorun tẹ́lẹ̀ ń bọ̀ ẹ oyún ní nǹkan náà tó wàláyà nàbí compromise lórí ọ̀rọ̀ tàwí sallallahu alaihi wasallam.